ìrójúbomi dúró kì í rójúbomi dúró ajere owó ajere tí ẹ rí yẹ kì í rójúbomi dúró kì í rójúbomi dúró kì í rójúbomi dúró ajere owó ajere tí ẹ rí yẹ kì í rójúbomi dúró. òwe ńlá lọ̀rọ̀ tó tún délẹ̀ yí ara o òjò tó rọ̀ tó kún kòkòrò lágbèmọ̀rè ajere tí ẹ rí ẹ ò ìrojú bomi dúró. ìrojú bomi dúró ìrojú bomi dúró ajere owó ajere tí ẹ rí ẹ ìrojú bomi dúró. kọ́gùn kọ́gùn kọ́gùn wá kúkú kọ́gùn síbi kan o kígi tó digi àlọ́yẹ iṣẹ́ ńlá. 嗯。 ṣe mọ́. ẹ má bínú ṣe mọ̀ pé téèyàn bá ń lé nǹkan wájú ó di dandan kó fi díẹ̀ lẹ́sẹ̀ yìí èyí tó pọ̀ lọ́kàn mi ni ó yẹ jẹ́ kó mo ṣe sáré sọ. dáadáa ṣé gbogbo ètò ṣàtútù. gbogbo ètò ti tó kakọ́ bẹ̀rẹ̀ ń ta sọ́pà fi ṣe. ẹ má bínú lẹ́ẹ̀kan sí i.

Happy birthday to you, my son. Happy birthday. Wish you long life, long life and prosperity. Amen. Oh yeah, sorry, Daddy, Mabo. Happy birthday, bros. Um, àwọn pẹ̀sùn lánàá so likely kò mọ tètè jí. Ah, torí mo wò pé ó yẹ kó ti wá bá wa okay ẹ jẹ́ kí suspense yẹn kúkú kún. ẹja ẹja tún lọ kó surprise yẹn bá lórí bẹ́ẹ̀. ọ̀yà ọ̀yà birthday to you Shina. happy birthday to you happy birthday to you. Oh. Shina, you nínú ayọ̀. irú èwo lè yí o irú èwo lè yí o àbíkú àgbà àwọn ènìyàn lọ́jọ́ yìí ni ọmọ ọmọ gbọ́jọ́ ikú ọ̀rọ̀ yìí bá fura sí o irú èwo lè yí o irú èwo lè yí o àbíkú àgbà àwọn ènìyàn lọ́jọ́ yìí ni ọmọ. Adésínà. Adésínà. Mọ́mí kí ló ṣe wọ́n? Mọ́mí. Irú ẹ̀wọ̀n lè yí o. Irú ẹ̀wọ̀n lè yí o. Àbí kò ẹ̀ka a ò ní rí. Tásárù dìde níbi ibùgbé rẹ dìde níbi ibùgbé rẹ kẹun kẹun kẹun ah ìkúdòrò ọmọ àlè ní ikú àdùnní you can just imagine ṣínà ẹni tó níwà bí àdàbà òun jẹ́ òun ló yẹ kíkú mu lọ ni rárá no you can imagine that ikú kíkú dẹ̀ pa ṣínà kì í ṣe kó tó pa lásán kílẹ̀ tó mu ó dẹ̀ jẹrà tán ṣó yẹ kó rí bẹ́ẹ̀ i can't believe it àdùnní i can't believe it. wọ́n gé bújẹ́ ká fi gbogbo yẹn sílẹ̀ ṣorí ṣínà tó kú wípé ó kú gangan kọ́ ló dùn mí hmm. bí kì í ṣe wípé irú ikú tó kú hmm. ṣó nítorí gbogbo pátápátá la dágbada ikú. you are right. kò sẹ́ni tí kò ní kú. yes. kọ́lọ̀ ń ṣàánú abiyamọ ni hmm. kábíyamọ má ṣọ̀fọ̀. àmín àmín àmín àmín àdùnnú you are right you are very very right. ikú dúró lóòótọ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ. ah àmọ́ kọ́lọ̀ ń kó jẹ́ kí ọdún kó jìnnà síra ni. yes. ah i have to attend to. ah yes. ọlọ́run jẹ́ káríwé lè mọ̀ ọ́ bíọ́lá bíọ́lá mi ní fẹ́ kó fi ronú ṣọ́ra ẹ léṣe gbogbo ẹ̀dá pápátá la wá nájà láàyè o tásìkò bá tó gbọ́ la máa padà sílé ọ̀rẹ́ ọ̀rẹ́ àsìkò oníkálukú ló kàn yàtọ̀ lé ayé. àṣé lóòótọ́ ni yorùbá sọ pé àkísà tó bá ti dábìlì àtọ ìgbà abẹ́rẹ́ kan lè dádúró. kí ló rí náà. bọ̀dẹ̀ ó lè bìlíìfù pé ọ̀sẹ̀ kan sí ikú ẹ̀gbọ́n mi ní girlfriend mi ìyẹn Dásọ́lá bá mi sọ̀rọ̀. Baby, àlá kan tí mo lá ló jẹ́ kí n ní kó wá. Àlá, àlá ò ní. Ó difficult fún mi láti sọ̀rọ̀ but I just have to say it bí mo ṣe rí. Mo lánàá pé ọ̀tá bọ̀dá ṣínà. Ẹ́ ọlọ́run mi jẹ́. Àmín èmi gan ò gbàdúrà kọ́lọ́run jẹ́ ṣùgbọ́n àlèjókòó báyìí kakọ̀ máa lọ́lọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ aláti gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé ni. yẹ òótọ́ ló sọ bọ̀ kò ń ṣe gbogbo àlá ló máa ń ṣe. Ah, why you like this ó ṣàmọ̀ pàlà tí tèmi máa ń ṣe ẹ̀rù ń bà mí ni mo ṣe ní kí n ṣe ẹ pẹ̀lú ẹ ká lè tètè gbé ìgbésẹ̀ tó yẹ. well ọlọ́run jẹ́ ká fojú sunkún wọn ẹnì kankan tó súnmọ́ wa. àmì lágbára ọlọ́run má jẹ́ ká kọ̀ jókòó báyìí ká kọ̀ máa fẹnu sọ please. all right no no problem babe a máa wá nǹkan ṣe sí bọ̀ yìí sọ. láì bìkítà mi ni kò jẹ́ kí n sọ ẹ fún dádì àti mọ́mi bóyá tí n bá sọ fún wọn wọn máa rí nǹkan ṣe sí. ìwọ I don't want to see yourself as if you are the cause of your brother's death tọ́hún ṣe kọ́ tiwọn nìyẹn o kò sí ẹ̀dá tó lè yí padà torí náà fẹ́ kó gbọ́rọ̀ ẹ kú lọ pápá ló nìkan ló lè bí ẹ báyìí. yeah i know but kò easy for me láti gbàgbé kó ẹ̀gbọ́n mi just like that though mo mọ̀ pé ẹni tó ti kú ti kú àwa tó kù ní káṣọra èmi ò bá tiẹ̀ ti máa wá ṣe fàájì mi lọ but i don't want people to see me as a bad person so tó fẹ́ mo ṣe wà ní ara mi tí mo kàn jáde mi wọn lókè. mo jẹ́rìí ẹ̀ bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ọmọ bọ́ẹ̀ jẹ́ ká jọ máa ṣáyẹn ẹ̀fọ́ o fíìlù ẹ̀ ọ̀rẹ́ o máa gbé kúrò lọ́kàn mi o jọ fún mi láti àjẹ́ kí n bẹ àwọn tó ń fà. guy so kí ló máa ṣẹlẹ̀ next bye. bíbọ wọn máa lálàkà. ṣé aláwí pé arówó yìí àbí apáàsì exam wa. alátìmọ́lá ọ̀jọ́ mọ gbogbo nǹkan tó kà kalẹ̀ yìí rárá àti rárá. yá mo lálàá pé kẹ́tìkà wa tó burú wọ̀ yẹn mo lálàá pé ó kú. ṣé tí kí àtìkà wa bá burú ìyẹn sọ wípé kó máa ro ni. ìgbà wo ni mo sọ fún ẹ pé mo ro òun I said I had a dream dream àlá kí ló fi jọra wọn. ok o. ọ̀rẹ́ àbúrò rí ni mo rè <laughs> tí mo ṣe rí báyìí ara mi bù máa sọ ó rí bí dìde jẹun. ó ga ọ kí ọ̀kadà dẹ́ gbàyàn báyẹn kó dẹ́ kú instantly. ó ah, ah. kọ́lọ̀ máa fi ṣe sọ wà ní òṣìkú tí ò lè pàdé. Ah, máa kí á ti ká wa yẹn lọ́kadà má gbà ó dẹ́ kú instantly nsìn. Dasola hmm, mo gbèdì fún ẹ ah, torí Josephine alálàbẹ̀rẹ̀ ló yẹ kó máa jẹ. bí mo máa ṣe ń mọ láti kékeré náà. Ah, ó dáa bẹ́ẹ̀. ẹ̀bùn ni látọ̀dọ̀ lọ́hùn. bẹ́ẹ̀ ni máa fi àìmọ̀ ṣègbà lọ́wọ́ mi. Hmm, àmì o. ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ jọ nítorí Ọlọ́run má lálà sí mi tó bá tún wá jàjà lálà sí mi jọ má sọ fún mi. kí ni ìtumọ̀ gbogbo eléyìí? òkè ah. o mi ti bọ́ ọjọ́ tí n bá dẹ̀ lálàá pé wọ́n ní kó wá gbowó ń bì kan bóyá kí n má sọ yẹn náà fún un. Ah! rárá o ah, owó owó là ń sọ rẹ̀ irọ́ o bí tìyẹn kọ́ o. wàá wà all right. <laughs> mo káyọ̀dé ó ga fún ẹ ó ga fún ẹ nìyẹn kó má tẹ̀lé dúró dìrò lé kí mi àti ẹ gbádùn ara bàtàtà. ọba bíbí àtàlẹ́ àná làwọn ti wà ń bí báyìí lẹ́yìn àwọn méje kí ló tún kù. Hmm. Hmm. kí ni o kù ọ̀fun ni o mọ̀ pé tí ọ̀sán ò bá dùn òun lèyàn máa mu mẹ́ta tọ́sọ̀ ò bá dùn èyàn á mu two hundred àbí mi ò dùn tó ni. bèbè tí mi bá ní orí ọlọ́run ọ̀ra ó dùn hmm? but má gbàgbé wípé téèyàn bá ti jẹ nǹkan tó dùn jù ó máa ṣe àìlera fara o hmm. mo ní kí n ra máa ṣàì díẹ̀díẹ̀ hmm. mo get. <laughs> o serious o serious. sọ̀rọ̀ òwe kò ní problem ẹ̀yìn nǹkan tó ṣẹlẹ̀ ni pé o mọ̀ pé mo sọ fún ẹ pé màmá san ten thousand naira per round o dẹ̀ ṣe seven round that means your money is seventy k wow. so má worry I'll give you your money. mi ì máa ń dùbọ̀ yá kí n ṣe ṣe owó mẹ́ta sí kó jẹ́ hundred thousand. really. yes of course. ah oya. yóò sáà má bínú sí mi hmm, má bínú sí mi bóyá next time àṣejù àìlú mi ní time ló yé nà má bínú i'm sorry nà. ok no problem. i'm sorry. Eh, jẹ́ kí mi náà sáré lọ ṣáwà eh, ká lè jọ máa lọ. Eh, no problem no problem. ọ̀rọ̀ ìdè mú bọ̀. ọ̀rọ̀ ìdè love you baby. Um, baby, owó yẹn pọ̀. àmọ́ kò rí ó wà ní báàgì. all right all right all right. wà. ẹ̀gbọ́n kè kí lẹ wá ṣe ń bí. ọmọ mi àti bíbí lajọ ṣe fàájì ní ìbàjá rẹ. ẹ dúnà o ta ni bẹ́ẹ̀ yín. àṣeyí of course. ẹ má sọ fún mi pé ṣe ètò wọnú mọ́tò ń sìn yẹn ní girlfriend yín. ó ah, ti mi ṣó mọ́ ni. ṣèyí girlfriend mi ti máa ń sọ fún yín pé máa ń yàwó fún mi tí máa ti ṣe nọ́mà pẹ̀lú ẹ̀ nìyí. ó fọ́ ni <laughs> ṣèyí bí báwo ọmọ mi tó dáa. ẹ̀gbọ́n ṣé mo fún yín lófo rí. mi believe ẹ ní kí ló ṣẹlẹ̀. ẹ believe mi mẹ́mọ́ ya yín. Ah àbúrò wo kúrò lórí ẹja ni màá ṣe bá jẹ lọ sí yẹ. ẹgbẹ́ girlfriend mi lọ́mọ yìí sẹ́ ṣé mi ní dààmú ni ṣé mo fẹ́ dá girlfriend mi mọ̀ tì mí. ṣé ẹ dọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ni tó ti mú nǹkan àṣẹ yí bí báwo. oh ẹ ló báyọ̀. Uh, báwo ni ṣe okay yeah i'm fine and you okay um, Nibolo. Oh, oh, only. <gasps> yeah Check him n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ ò kí n máa bọ̀ ọ̀rọ̀ inú wàhálà ẹ máa jọ ẹ̀ ń sìn á jẹ́ pé mi àti ẹ̀ àjọ máa wà dálẹ́ ni o torí mo ti mí ìsẹ̀ gan-an mm-hmm. all right then. Yeah, I join you soon. Bye. jọra kí ló ń ṣẹlẹ̀ ah, ah wetin be this kí lélẹ́yìí tẹ́ ẹ̀ mú iná kí lélẹ́yìí where the boy kí ló ṣí ẹ́ tó ń dọ̀ mẹ́ kí ló ṣí ẹ́ ẹ eh, lẹ́lẹ̀ mi ti ń bọ̀ mo ti ja ifọ̀ ìbọ̀ látàárọ̀ mẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀. kí mo fẹ́ ṣe ọ̀rẹ́ inú mi ò dùn máa òyìnbó ló sọ pé cut your coat according to your size bẹ́ẹ̀ ni ọdún yóò bówó nílẹ̀ o. mo lè parọ́ fún ẹ so nǹkan tó gbà yìí náà ni mo ń ṣe yìí mà. Bíọ́lá tábà fẹ́ tanra wa ni màá tún sọ pé at least ìwọ náà ti rẹ́ everything orí pé nǹkan tó wà lọ́wọ́ wa lélẹ̀ ṣé yọ̀ọ́ and this little thing tó tún wá wù lọ́wọ́ wa ìgbọ̀n bó ṣe kéré mọ̀ yìí just the little oh. change tó kù lọ́wọ́ tèmi you don't understand ni mo ní ká kàn fi arrange kékeré so that kò ní dọ̀ọ̀tán ṣé you understand but nǹkan kan ti dá èmi lójú. as i don see you now i know say this scenario don change. Yeah boy is a fuck up now sincerely mo ti ń pè wọ́n látàrọ̀ bọ̀dé o bí ìkọ́ọ̀lẹ̀ kí ló ń ṣẹlẹ̀ i no like am i no like as i dey do bọ́dé mi like yẹ èèyàn lé ní ní mo sọ̀kò tún mu kíkọ i no like am ẹjọ́ ẹ lọ́wọ́ ṣẹ́ wọlé ẹ jẹ́ ká jáde ẹjọ́. ẹ eh, eh, wá we dey go wá we dey go wá we dey go. ṣe báyìí kò sí ní kí n ṣe ah. Hello? Nígà mi, kí ló ń ṣẹlẹ̀? Wo mú kọ wa jàre aṣáǹtì? Ẹ̀ẹ́n, irọ́ ni pátí lálẹ́ yìí. Ó yá já mi tán náà, how many girls le need? iṣẹ́ wo ni mo gbà iṣẹ́ kí ni mo gbà ṣé mo ti ríṣẹ́ sí báǹkì ni ẹ nà ó ó mọ ọkọ tó máa ṣe fún mi sìn kọ text mi ní address àti time ó ti tán a falling. fall in tẹ́lẹ̀ ńkọ́ ẹ all right now ẹ my padi ó ṣàmọ̀ tó ṣàṣe máa ń ṣe é nà ẹ ẹ ẹ ẹ ẹ all right all right, all right. later hmm. ọpẹ́ o Bíọ́lá. ṣọ́ọ̀nìgà mi ẹ kí ẹ̀jẹ̀ máa lọ́lẹ̀ àwọn èyí tí mo kú fẹ́ lọ bá ó ó tà. baby baby tí ṣe wà ókè. Tumba. Wà Ah. <laughs> <laughs> <laughs> Ìjẹ̀sèyí. Ọ̀túnba. You are too much. Really? In fact, o ti da jù. O ti jù In fact, wà tí mo rí ẹ tán, gbogbo ọpọlọ mi báyìí mi mọ bó ṣe ń ṣe mọ́ kùn ṣáà ń ṣe bákanbákan ni. Anyway, ṣé rí Ọ̀túnba? Hmm? Ìgbà tí mi gan rí oh my god. Ìgbà yẹn ni mo tó rí pé ẹni tó wà pa báyìí ni. Ah, gbogbo bá ṣe máa ń chat lórí Facebook ẹ̀ mo ṣàwọn pé ah, ah, anyway, but lẹ́yìn ni. No, ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù. Ẹ kàn jẹ́ kí n wọnú bathroom kí n change kí wọ́n bá yín ṣe gbogbo eré. Ah. èmi wàá jẹ ẹ lójú hmm. tó bá bá mi ṣe tó bá tẹ́ mi lọ́rùn ibi ẹ bó ṣe máa gàrí lé irọ́ ni máa náwó fún ẹ ah. máa jẹ ẹ lójú máa jẹ́ kó máa pé ọ̀túnba ló bá pàdé go and change. ọ̀túnba hmm? bóyá ṣe lè rẹ. mo dáràn ayé mi ti ń ta báyìí ha jẹ́ iṣẹ́ gidi léyìí. Oh, oh. Hello, Baba. Ẹ wo ọwọ́ ti dẹ́ o. Okun ti mẹ́ràn. Ẹ tó bá lọ́la máa yọjú sí yín. Ṣé ti gbọ́? Ẹ o ti wà ra. Ẹ ṣùgbọ́n bàbá. Angel! Ha! Mo dáná ara mi ti ń gbọ̀n. Serious ara mi gbọ̀n. Yẹ́n sáré yẹn. Sáré nìyẹn mi ò láìkì ìgara tọ́kì ìgara ṣíkì ìgara láyọ̀n mi ń ṣe ìgara káńdù tó máa jó lálẹ́ tó máa yọ o àná ó dẹ̀ngẹ̀dẹ̀ngẹ̀ àná ó post my baby give me music that I want to sugar. Eh? Who's that? Ah! Ah! Olúwaṣèyí! Ah! Ah! Olúwaṣèyí! Ah! No! Tell me what's the matter? Ah! No, kí ló ṣẹlẹ̀? Ah! Kí ló ṣẹlẹ̀ sẹ́? Ah! Ah! Kí ló ṣẹlẹ̀? Ah! Ṣé. Daddy should help me o. Oh. Ta ló wà nínú ilé? Ṣèyí. Ṣèyí. Sọ́wọ́ ni àbọ̀. Ṣèyí. Ṣèyí. Wow. No. Ah! Ṣèyí. Ṣèyí. Ah! Kí ló ṣẹlẹ̀? Ṣèyí. Mọ́mí. Dádì. Ṣé ah blood ẹ máa borí ẹ bẹ́ẹ̀ yẹn. ẹ má ẹ má ṣe kó borí gbà o. ṣé àríwọlé kò ní. no no àríwọlé. wọn á tọ́jú ẹ wọn á tọ́jú ẹ wọn á tọ́jú ẹ wọn á tọ́jú ẹ wọn bá mi tọ́jú ẹ. ọlọ́run má jẹ́ káyé mi bàjẹ́. wọn á tọ́jú ẹ. ọlọ́run má jẹ́ káyé mi bàjẹ́. wọn á tọ́jú ẹ. ọlọ́run má wà jẹ́ káyé mi bàjẹ́. ìkejì màrí. it's okay. Mr. and Mrs. Akelide àrọ̀mọ́yìn ti balẹ̀. But to be frank with you gbogbo test a ṣe ló wà abortive tó túmọ̀ sí wípé a ò lè sọ nǹkan pàtó tó ń ṣe ọmọ yín àmọ́ advice mi fún yín ni wípé kẹ́kún fún àdúrà. àdúrà àdúrà dókítà tí èèyàn bá ti wá sí hospital tí dókítà ń sọ wípé kéèyàn lọ gbàdúrà kéèyàn lọ gbàdúrà wàhálà ń bọ̀ nìyẹn o ẹ sọ fún mi ṣebí dókítà mi ni tí nǹkan kan bá wà ń di ẹ jẹ́ kí n mọ̀ ká ní nǹkan títí méjì ò lè pọ̀ òun á dẹ̀ excuse me yẹn kọ́kọ́ sọ fún mi náà please. Ah, irú ọ̀rọ̀ wo ni ẹ wò dókítà ẹ má dá wọn lóhùn àkókò jọ bí mi if there is anything tó wà bẹ́ẹ̀ ẹ sọ fún wa ká jọ gbọ́ iṣẹ́ rí àdúrà tẹ̀ ń tẹnumọ́ yẹn ó ń jẹ́ kẹ́rù bá wa lórí ọmọ tẹ́ sọ pé tó ti ń gbádùn ẹ wò á níjọ́ fọ́tún sunkún ọmọ nù ṣe ni kẹ́ ẹ wá ṣàánú nítorí ọlọ́run gbogbo agbára tẹ́ ẹ bá lè sà lórí ọmọ yẹn ẹ wò ẹ bá mi sà ẹ fi ọlọ́run bá tó. ẹ fi ọkàn ara yín balẹ̀ ọlọ́run máa gbàkóso àwa náà máa sa ogbó pa wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ kún fún àdúrà. orí àdúrà yẹn ló padà sí i. Hmm. barrister olúwayé barrister hmm. he sang a beautiful song that wọ́n wà láyé he said ẹ má ka mi mọ́ wọn ṣe mo dá dúró kékeré mo ti mọ̀ pẹlẹgbẹ ni mi gébú and the song was so beautiful ẹ má ka mi mọ́ wọn ṣe mo dá dúró o kékeré mo ti mọ̀ pẹlẹgbẹ ni mí mo dàgbà tán mo ṣe pèsè fáwọn lẹgbẹlẹgbẹ wọ́n gba pèsè náà lọ mi wọ́n ń jó wọ́n ń yọ̀ wọ́n ní gébú gúnugún kún léwe òní báwọn kú i can't just believe what is happening inside this house. owó oṣù mi ń pé gbogbo ẹ̀ ń lọ létòlétò nínú ilé àmọ́ òun nìyẹn sìn àkọ́bí ló kù yìí èyí tó tẹ̀lé ìyẹn ń fi àárọ̀ ṣe àìsàn i can't just believe what is happening ní ọlọ́run mo ní ọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ mọ́mì mi tó sọ wípé mo lọ́rọ̀ yìí sàn o sàṣàṣà kàgbọ́ mo ní ọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ láti bá yín sọ ẹ gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ nulẹ jáde àwọn mọ́mì kẹwàá nǹkan kan ṣe sọ̀rọ̀ owó oṣù mi ń pè o àmọ́ ẹ jẹ́ ká ṣe kéde peace we need peace inside this house it's very very unbelievable i can't come all the way from Ogun State and someone expect me not to do Ogun i will do Ogun now You know, you know that. I always run my pain interior alike inside this campus. My people see sí bá bá ńlá kí ló rí o ò rí bẹ̀rù inside this campus I built it I built the temple as the CB the number one no one crosses my path and goes scot free ìwọ olórí ó láyà láti ṣá èmi láti ẹ̀yìn ká nípò tiẹ̀ tó wá fẹ́ ṣe kó dáa ó bá kojú sí mi láti iwájú kó o ṣàánú ó ní ṣerú ẹ mọ́. no no no no no. no. Odúrídìó Odúrídìó lálùkò Odúrídìó Odúrídìó ìwọ kíní kékeré yìí ah ẹni àwí fún ọba jọgbọ inside this campus na still me máa kọ ẹ so that the very next time you come to this world if you see black shadow dey come like this you go pass like this. no defend me defend me. You were saying Yes. Then I will teach you. No, bro. Sorry. No, you don't. Today is your day that your life would come to pass. Sorry. Yeah. Yeah. Yeah. Ah. jẹ́ ká débẹ̀ náà kí ló ṣẹlẹ̀ tẹ́wọ́ pọ̀ tó báyìí tí wọ́n ń ṣe tíátà ni kí ló ṣẹlẹ̀ náà. kí ló ṣẹlẹ̀ bíbá ẹ eh, kí lè lè. ta ló ṣe lólè lọ́sọ̀ gangan. kẹ́ni. Ah, àwọn eh. èèyàn kálá gan ẹni tó ṣe lólè kò ní da fún un. kò ní sóyún de. ẹ nísòwò nísòwò ta ló ah. ṣe wélé ta ló kí ló ṣẹlẹ̀ gangan no abayin bí báyìí ni so à ń béèrè eh, bóyá. ẹ mọ mẹni ọpa. ta ló dọ. ṣé mi ọkàn fẹ́ sọ̀rọ̀ ni pé kíní kọ́mọ́dà bí kíní mọ mẹni ọpa. kọ́ ọjà mọ̀ mọ rẹ ni o. ládùúgbò mi kí ló ti níbo lẹ́yìn náà wà. nígbà wọn pa wọn tán eh. sáwọn sáwọn sáwọn. tó lè mú adébẹ̀ ó sì ń wọ́n lọ. tó lè mú adébẹ̀ àwọn ẹ̀jẹ̀ ká lọ jẹ́ ká lọ. nìṣó. Eh, ẹ já lọ ẹ já lọ. ó ní ó ní yàbí ó ní ọyà wa ọyà wa ilẹ̀ àbúlórí ibú kúrẹ́lẹ̀ wọ́n ló nọ ya àbúlórí ibú kúrẹ́lẹ̀. kárọ̀tì gidi tó bá dà tó wà òkè tí wọ́n gẹ́mọ̀ tó wà òkè ẹni àwọn tó yẹ àbí àkóde sọ̀rọ̀ náà tí kò tó tá máa bẹ̀rẹ̀ lọ́mọ tí wà fún wa kọ́ tí wà. ọ̀gbẹ́ni lakọ́tíá. kọ́ wà. ẹni ọtí. Oh, God. ibo lẹ wà náà ok mi ti wà mi ti pẹ́ tí mo ti ń dúró dè yín náà ok alright uh, no wahala alright màá dúró síbi mo respect ẹ̀ ṣá tẹ́ ẹ bá tètè dé màá kúrò bí o ok alright no wahala alright later. hello mummy. hello my dear. Eh, báwo ni. i'm fine ma ẹ jọ ibo lẹ wà ma. mo wà ní hospital. ẹ. Eh? hospital. kí lẹ̀ ń ṣe ń bẹ̀. ó máa rẹ̀ ṣèyí bí ijọ́ mélòó kan màá ní. ìyá kí ló ṣe wọ́n. ó kó owó rẹ̀ náà ní. wọ́n dẹ̀ ṣe test wọn ní wọn ò rí ohun tó ń ṣe. àmọ́ olúwa ti ń gba gbogbo ògo ààrẹ ti ń balẹ̀. ìyá ọlọ́run máa túbọ̀ bá mi fún wọn lálàáfíà o. àmì o. actually ọ̀tọ̀ ni nǹkan tí mo pè yín fún tẹ́lẹ̀ mo ní kí n béèrè lọ́wọ́ yín bóyá Bíọ́lá wà pẹ̀lú yín ni mà irọ́ láwọn dàbí pálátà alẹ́ àná lòun ti jáde ní tirẹ̀. Ah. Eh, ó lálàá kan tí mo lá sí i ó mọ̀ ṣe wo pé kí n pè kí n explain fún un. pé ibikíbi tó bá wà kó kúrò ńbẹ̀ kó máa bọ̀ nílé ní kíákíá. aláburúkú kẹ ọlọ́run mà ní jẹ́ ká la ibi ìran ibi kó ṣẹlẹ̀ lórí ìkọ̀kan nu gbogbo yìí aláburúkú kẹ ó dáná máa túbọ̀ bá mi pè máa pè lọ́dọ̀ èmi náà máa pè ń bíbà yìí títí tá a máa fi gẹ̀ẹ́tì ẹ̀ kó lè kú òun bẹ́ẹ̀ àkóso wàhálà màmá túbọ̀ máa pè é bóyá reception níbi tó wà ní ò ok ma má dẹ̀ yọjú sí yín má yọjú sí yín ma. ẹ̀mí ìsúnlé ànáṣá ni mò ń bọ̀ o. mi kà sọ fámi ròdè. ní báyìí mo ti gẹ́tì táwọn gáàsì ẹ̀ wà so a máa lọ bọ́ọ̀sì wọn bẹ́ẹ̀ sìn ètò tóbi tẹ́ni mi tán ti wà ń bẹ̀ ẹ̀yà ìwọ́n tẹ̀ dúró à ń let's go let's go let's go. 找五个老师了。哎，如果你把头那个，不要搞好了，啊，是的，还有鸡，不能不来打，不来打，不来打。哎，everybody，这边有啊。打你！摇着。进一步。然后呢？这边有啊。打到三个，三个，三个，三个，三个，三个，干嘛？我摇，干嘛？三个，你这。 Come on, move. Carry weight again. Move, move, move, move, move, move, move. I'm, move, move, move. Gbé lọ ẹ̀dọ̀. Come on. your head down. I mean, they look like that, Abi. But Abiola lele now. Eh, would you ò ṣàlè tán mí jẹ. Àbáwọn náà ń jalè o. Ẹ̀yẹ jẹ́ bẹ́ẹ̀, dájú wọn náà ojú gbogbo ẹyẹ lọ. Ọ̀gbẹ́ni wá aṣọ sá èmi ni àbúrò bọ́dà med. báwo ni ẹ kú ọjọ́ mẹ́ta ọmọ tèmi ní police station ah n kí ni robbery. ṣẹ́rí robbery case ìtì ọ̀gẹ̀dẹ̀ ní lọ́dọ̀ kò tó ọ̀gbà fún àwọn ọ̀gá sí yes fẹ́ kẹ́ fi ọkọ̀ yìí balẹ̀. lọ́ọ̀yà ìwọ ló ń sọ̀rọ̀ báyìí mo mà ti yọjú sí DPO ó mà ti jẹ́ kí n mọ̀ pé kì í ṣe case tí máa fi ọwọ́ yẹpẹrẹ mú torí pé àwọn ọmọ olè tí wọ́n kó yẹn ti jẹ́wọ́ báwọn làwọn jalè wọ́n dẹ̀ ti ka ọmọ mi mọ́ wọn <laughs> Mr. Kejide ọdún mi ò ń ṣàìmọ̀ fọlọ́kọ yìí a ṣẹ̀ṣẹ̀ jọ máa ṣiṣẹ́ pọ̀ ẹ má wọrí ẹ̀yin relax. kọ́lọ́run má jẹ́ ká rógun àkóbá àkóbá dábàdàkùn yàgò fún mi. very difficult to. ipá tí mo dẹ̀ ní pátápátá ni mo ti sà kàkà kó ti èdè yìí ní lára ilé àgbọn ìṣèlú yìí sí ikú tó dẹ̀ fa tó fẹ́ lé ní àwọn ọ̀daràn yìí ń dárúkọ Bíọ́lá wọ́n insist pé Bíọ́lá tẹ̀lé àwọn lọ rọ́ọ̀ ìjọba ìjọba là ń bá díè àwọn là ń bá ṣẹjọ́ báwo la ṣe fẹ́ fi ní kí tara wa ẹ wo kò sówó tá a dá sí o. ọ lọ́ọ̀yà má ṣe báyìí nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí mo ló fẹ́ kí hope mi wà ẹ́ ó mọ̀ pé agbẹjọ́rò tó dángájíá ni ẹ bá mi wá àkọ́kọ́ ṣe sí jọ. sherry um, at this junction um, nǹkan tẹ need is serious connection a very strong one. serious connection kí la fẹ́ fi yẹn ṣe. ó yẹ kó yé yín ṣẹ̀rí ẹ níìdè at least ẹnìkan tó jẹ́ ìkan nínú ìlú yìí someone in the corridors of power tẹ́ pé nǹkan tó bá sọ báyìí òun làṣẹ gé i need such person kó lè dá sí kèsì. ó dà pé ibi tó ń sọ lọ yẹn ó ti yé mi ó ti yé mi báyìí cousin eh, ìyàwó mi kan wà eh, tó jẹ́ wípé ìkan lára àwọn. Wọn alágbára ìlú yìí ni wọ́n jọ ń ṣèlú yìí ni kódà kò síbi tí ọwọ́jà rìn wọn ò dé òun máa sáré lọ bá kójọ kó gbà wọn mo tẹ̀ mọ̀ pé nǹkan gidi á jáde láti bẹ̀. ẹ wo ó wá mẹ́ta kẹ̀kẹ́ get in touch pẹ̀lú kálí lè ṣe pápápá ok. àwọn kíákíá ẹ ẹ ẹ a sa gbogbo ipá wa ṣùgbọ́n ẹlẹ́mìí lòun fẹ́ gba ẹ̀mí òun ọmọ yẹn ti give up. Ah! ṣe yìí tún kú ṣé pé ṣe yìí tún kú no can you just believe what is happening inside this house i can't believe it nínú àkọ́kọ́ bẹ́ẹ̀ máa wò ọmọ lọ pa èkejì lọ pa wo nǹkan kan ti ń ṣẹlẹ̀ ó yẹ ká fura o torí bí tí èkìní bá lọ tẹ́kejì lọ tí wọ́n rí nǹkan kan mọ́ ara dẹ̀ ń fún mi kọ́ máa yẹ pàwọn lọ́ máa padà sí bí mo ṣe ń wo yìí kíní dẹ̀ ń rún gbogbo ẹ̀. awúsù bíi láì mi náà ṣàìtọ́ ní rọ́jìm ọmọ ọwọ́ kan kì í kú lójú ọwọ́ èmi kò ní kú ikú kíkan bí kò ṣe yíyẹ sórí alájà mi tó wà nílé ojoojúmọ́ ló ń fàdúrà àwọn ṣẹ́ sí mi pé ikú kíkú kan kò ní pa mí àjọ kí ni tiwa. ẹ̀rọ lọ́hùn ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọmọ àfisọ̀wọ́ tó ní òun fi ọmọ rẹ̀ bọ́ rẹ̀ ẹ́ ọmọ ọwọ́ kan kú lójú ọwọ́ jẹ́ kọ́ ọwọ́ mú ẹ baba bàbá mọ́túndé bàbá mọ́jọ́lá. Hmm. èmi ò mọ fún ẹ bí a kò lọ bí gọgù àbí kílẹ̀ ń pè èmi ò rójó òṣì o ah, wà jọ ẹ ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ gbì ló ń kú gbì eh. àwọn ọ̀gá náà mọ ibi tí wọ́n mójú ara wọn lọ tán ṣe ń kàgbà kò náà hmm. kí ni títí wá ń bẹ̀. àdùnní nǹkan tó ń sọ ń sìn ni wípé wọ́n ṣoògùn owó. Ah, ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí gébù ó jọ gàtẹ kò jọ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì ti ru ó gbówó ni wọ́n ṣe ìwọ náà jẹ́ ká fojú sàkún wọ̀rọ̀ yẹn ọmọ alákọ̀ọ́kọ́ ó fò sánlẹ̀ ó kú ẹlẹ́ẹ̀kejì ó fò sánlẹ̀ ó kú hmm. ẹ̀kẹta nísìnyí ó wà lọ́gbọ́n ẹ̀wọ̀n tán ní hmm. lórí pé àwọn máa dájọ́ kú fún ni àbí wọn ò ní dájọ́ kú fún hmm. wá sọ fún mi àdùnní ah, ah. ah, àdùnní mo ti mo ti gẹ́ẹ̀tọ̀ rẹ báyìí sìn sórí bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí sìn ẹ̀rù dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bà mí ó dàbí pé mo máa yẹra nínú ilé ẹ bẹ́ẹ̀ ni sórí Baba fún mi ti ń pè mí tí mò ń ṣe báyìí tí mò ń ṣe báyìí tí mò ń ṣe báyìí mò ń kọrùn bíbélì dẹ̀ ni ọmọ tá a bá wí tó bá kọrùn O máa ṣe kí ni ó máa parun ṣùgbọ́n wọ́n ti ń pè mí sí mo ti ṣe tán láti mo ti ń bọ̀ nínú oúnjẹ rẹ̀ ṣáwa jẹ́ bí wọn ni. irọ́ ìwọ náà wò ó nígbà tí wọ́n bá lo gbogbo ẹ̀tàn tó bá rí pé kò owó ìyá de mọ́ ṣé mo kí tó máa kọ́kọ́ mú wọ tán fa iwájú ẹ̀ yìí fà pò méjì kan tẹ̀ pò pa kan mú ẹ̀yìn kan gba látẹ̀yìn gbò kóbà. àfà bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn àkọ́bí kú èkejì fòṣọlẹ̀ òun náà wà ìkẹta ló wà nínú ìgbèkùn yìí wọ́n tún wá lẹ́jọ́ òkú lọ́mọ dá fún un àfáì tó bà mí lẹ́rù jù pátápátá nínú gbogbo ẹni àlá tí mo lámọ́jú àárọ̀ yìí àlá yìí bà mí lẹ́rù gan-an kódà bí mo ṣe jókòó síwájú yìí ẹ̀rù ṣì ń bà mí àfà. tí ìjẹ ń pa ilé yìí tí wọ́n máa bọ̀ náà dùn ó pa àwọn méjì ìjẹ náà bí àkọ́bá bọ́ sílẹ̀ yìí. kí ni reason tẹ ṣe ń pa àwọn adìyẹ yín tó ti dàgbà ah, ah. ẹ tiẹ̀ ti pa méjì gan nínú ẹ̀ ìkan tó kù lẹ́túndé mọ́nú àgò yìí ṣé kò sí àwọn adìyẹ yìí ti dàgbà tó kọ́ máa yín ẹyin fún yín jẹ kí n tiẹ̀ èwo lẹ́jọ́ ẹlẹ́jọ́ tó bá ẹ dúró ṣé o fẹ́ fẹnu fẹ́ra ni bẹ́ẹ̀nu ẹgọ ò bá tó láti fẹ́ ara ẹ màá tún pe àwọn ènìyàn wá kó wá bá ẹ fi ẹnu ẹ kó bẹ́ẹ̀ fi fẹ́ ara ẹ kí n tiẹ̀. ẹ má bínú mà mo fi hàn pé stage táwọn adìẹ yìí wà yìí kò yẹ kẹ́ pa wọn ó yẹ kó máa fún yín ní oúnjẹ báyìí nìkan máa yín ẹyin àti àwọn kó máa pamọ́ fún yín. ìwọ ló máa sọ yẹn fún mi. àti tọ́nà bá fi hàn mí nígbà tó wá ṣàlàyé ọ̀rọ̀ ìdílé àfẹ́sọ́nà rẹ̀ fún mi mo wá wọlé kálúwà yálà tí mo wá wọ̀ yìí ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ fẹ́mi náà àlàtọ̀ wá láì ló wá fìdí rẹ̀ múlẹ̀ sórí àkókò adìẹ àkọ́kọ́ tí wọ́n pa lójú àláhùn òun ni àkọ́bíkùnrin wọn sórí èyí abo adìẹ bẹ̀ tí wọ́n pa òun ni ọmọbìnrin wọn èyí tó wá jẹ́ ẹlẹ́kẹta tí wọ́n fi sínú àgò. Mm -hmm òun ni ọkọ rẹ̀ èyí sì bẹ́ẹ̀ ní sí jìnnà tó ń gbé ní ẹ̀wọ̀n ṣé kí n má tàn ìyá àwọn ọmọ yìí mọ̀ ń pa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn yìí. bàbá mọ́mì wọn ló wà nídìí ọ̀rọ̀ wọn. gẹ́gẹ́ bí bọ́lá ń ṣe fi hàn mí àfa ìgbà tọ́rọ̀ wá rí báyìí tán ẹ jù kí ni ṣíṣe báyìí. ó ṣe kò sáì ṣe ìbẹ́lọ́nà aláṣẹ àmọ́ kó tó di pé a ti sọ pé rògbẹ́ náà báyìí là ń ṣe àfi kíyà náà wá síbi kájọ ní gbólóhùn kojú ó kojú báyìí. Adé Sọlá, ẹ It's still expensive. Thank you. That's my joy. All right. Yeah. yeah. Yeah. No. Uh, ah. Passons. Là-bas, passons. Yeah. Debout. Yeah. Voilà. Chez. o lè bínú pé mo dá ẹdúró ṣá. mo ń ṣe nǹkan lọ́wọ́ ní inú yàrá ni ṣé kò sí tí mo rí ẹ. Daddy, ọ̀rọ̀ nípa fámílì yín ni sà. kò yé mi. ẹ eh, dádì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ni ẹ kúkú mọ̀ pé mi náà ti dẹ̀bi yín òun ló sún mi dọ́dọ̀ aláfa ìgbà tí mo dẹ̀ dọ́dọ̀ aláfa ni wọn ti ẹ̀ fi bò fún mi rárá wọn fi pamọ́ fún mi rárá wọn kàn jẹ́ kí n mọ̀ straight ni pé mọ́mì ló ń ṣe wá nínú ilé yìí What? Yes. Bámi tún ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ Dásọ́lá wípé. Wọ́n lájẹ̀ ni mọ́mí. A jẹ́ pé ọjọ́ tá a bá ti rí bi, òun náà níbí máa wọlé mi. Rọ́mọkẹ́. Rọ́mọkẹ́. Rọ́mọkẹ́. Wọ́n mẹ́ra mi tí òǹkà ń ta òǹkà yìí ọ̀gá ẹ̀ ìwọ ọgbọ́n náà ló ṣì ìwọ tó ṣí tọmọ lóò tó sọmọ rọmọkẹ ó àṣé káyọ̀yọ̀ àṣé tí ọmọ èèyàn bá jẹ́ iná ilé ayé yóò rí kankan rọmọkẹ sọ ìwọ ni. láti ní ọ̀rọ̀ tó ń sọ kó tí ẹ yẹ kó yé kó fèrè yé mi dáadáa kí ló ń ṣẹlẹ̀ ní òkun nítorí òun understand. ó èmi ní ìṣẹ̀lẹ̀ kan péré gbogbo nǹkan tí mo sọ mo máa understand just one minute. kí ló dé ah, ṣé bí ẹjọ́ wà ni. èmi ẹ̀bọ ẹ̀yin mọ̀ àwọn ju èmi lọ. Ah, aṣáájú ń ìwọ tó wà nídìí àjálù tó ń ṣẹlẹ̀ sí ẹbí mi wá wòkè kó wo ilẹ̀ lẹ́nu òní nìwọ fún ẹ máa rí ayé Eles foram... Ah! Abi, bir akimaz o. Uf, benim kucağım mı yoksa? Aa, falan ya. Ah, ben. Tá, Çalışıyor. Nasıl o şey? Monşe, bakalım hum. yani. kí ni o sọ pé o fẹ́rẹ̀ mi fún. dadi ẹ jọ mọ́ mi nǹkan. ó ó jáde mm, kò yẹ kó pẹ́ dínú. ok ok lórí ẹ mọ̀ pé èmi náà mo ti dọmọ yín mo dẹ̀ ti di ẹbí yín mi ìdẹ́lẹ̀ máa wò kí àwọn àjálù oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ kí n kàn fọwọ́ lẹ́rán kí n máa wò òun ló mú mi jáde lórí ọ̀rọ̀ ẹbí wa eh, mo lọ sọ́dọ̀ àáfàá kan ìgbà tí mo dọ́dọ̀ àáfàá yẹn mo ṣàlàyé gbogbo àwọn nǹkan oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ láburú nínú ilé fún wọn so eh, àáfàá yẹn ni o àáfàá yẹn ló wá jẹ́ kó yé mi pé àáfàá ló ṣàlàyé fún mi ìgbà tí mo ṣàlàyé fún wọn tán ló sọ fún mi pé wọ́n ní mọ́mì ló wà nídìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sá. àwọn àfáà ló sọ bẹ́ẹ̀ o. ìyàwó mi. ó ṣègùn pẹ̀lú ṣègùn pẹ̀lú. Ibi tó sọ̀rọ̀ dé, ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ máa ṣe àtúnṣe ní kíákíá. Thank you so much for coming. You're welcome. Thank you so much for your concern. welcome, sir. I'm you. orí pẹ́ àṣìwèrè gbàgbé ní ìgbà ọdún díẹ̀ tí ojú ọmọ ń pọ̀ wá tí mo dẹ̀ ti wà ní inú ìgbéyàwó yìí fún bíi ọdún méje àwọn fámìlì ẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ gbọ́ títí wọn mo wá gbé ìgbésẹ̀ kan lọ bàbá kan ẹ jọ ẹ ṣàánú fún mi èèyàn kan lójúwe ọ̀dọ̀ yín fún mi ó dẹ̀ ní tí má ti débí gbogbo òkè ìṣòro mi pátá ó máa di pẹ̀tẹ́lẹ̀ ni bàbá ẹ ṣàánú mi láti jẹta ni mo ti ń wá yín kiri wọ́n ní ẹ̀ẹ̀kan lóṣù lè máa wọnú ìlú ìwà òun ló jẹ́ kí n dúró bàbá ẹ ṣàánú mi. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọmọ mi ẹni ó wí fún ọ náà pàrọ̀ bó ṣe wí gan-an lórí mi kí ló fẹ́ kí n ṣe fún ọ. bàbá látọdún keje tí mo ti wọlé ọkọ mi ò yé mi ò pa àwọn èèyàn ń pè mí rọmọkẹ bàbá mi rọmọ kankan kẹ ẹ bàbá àwọn ẹbí ọkọ mi wọ́n ti ń kùn sí mi létí wọ́n ti ń kùn sí mi létí wọ́n ti ń fọ́ lẹ́nu wọ́n ti ń pa bàbá ẹ ṣàánú mi má jẹ́ kán dẹrù mi síta ẹ jẹ́ kí èmi náà kí n bá wọn dọlọ́mọ láyè ẹ jẹ́ kí n finú mi kí n fi ṣoyún kí n fẹ̀yìn mi kí n fi gbọ́mọ pọ̀. tọ ẹ̀yin gbárùmọlẹ ṣẹgbọn tọmọ yín wí o òsáyọyọ sọgbọ́n tọmọ rẹ̀ wí olóhùn fẹ́ finú soyún òun sì fẹ́ fẹ̀yìn gbọ́mọ pà òun fẹ́ kúrò ní ẹgbẹ́ ẹkọ̀ lọ́mọ òun náà fẹ́ wọn kí nkú ewu ọmọ bóò ní ó rí yọ jà sáyọ̀ wòmí ọmọ mi ọ̀rọ̀ rẹ ti já sáyọ̀ ó ti já sọpẹ́ níwọ̀nba àgbà tó ti wọ ọ̀dọ̀ mi ní àhín wá ọ̀dọ̀ mi kọ́ ọ̀dọ̀ àwọn ọ̀rùnmọ̀lẹ̀ tó wáré o nígbà tí a ti gbọ́ sọ́rọ̀ rẹ̀ ó ti parí gbogbo kẹsàn-án rẹ ti di gbẹ̀tẹ́lẹ̀ ó ti bímọ kí mo sọ fún ọ rọmọ kẹ́ àríkè ló kọ́kọ́ rẹ ó ti rọmọ kẹ́ ó ti rọmọ gbẹjọ́ wòmí máa gbọ́ ọmọdé máa gbọ́ ọmọdé báyìí máa gbọ́ ọmọdé máa gbọ́ ọmọdé báyìí ó ti gbọ́ ọmọdé gbọ́mọ kalẹ̀ gbọ́mọ kalẹ̀ ọ̀yà tún gbọ́mọ tún gbọ́mọ tún gbé ọ̀yà gbọ́mọ lọ gbọ́mọ lọ gbọ́mọ lọ gbọ́mọ. ọ̀kàrẹ̀ òkú ajo òkú ọ̀rọ̀ ọmọ àdúrà rẹ ó gbà òye ẹ̀mí ìbáyìí ó sì rọ ọmọ gbẹjọ́ àṣejẹ tó wá jẹ ẹran mélòó lórí jẹ ń bẹ. ẹ wo bàbá mi lè jẹ ju mẹ́ta lọ ń bẹ gbogbo ẹ kàn sún mi. mẹ́ta péré ló jẹ. bẹ́ẹ̀ ni bàbá. <laughs> sórí mẹ́ta tó jẹun ó túmọ̀ sí pé ọmọ mẹ́ta péré náà ló bí láyé. bàbá hmm? ilé wa sọ fún mi ah, ẹ jẹ́ padà lọ. ẹ̀ẹ̀lẹ̀ yẹ́gọ́ ẹ bí mo sọ fún ọ tẹ́lẹ̀ òfin mẹta mẹ́ta lọ. iṣẹ́ ṣoògùn bá a ṣe wáyé páàrí ọmọ mẹ́ta péré lẹ́lẹ́dàá rẹ̀ kọ mọ́ ọ mẹ́ta péré tó bí náà nù sọ wá o ọ̀rọ̀ rẹ ti á dayọ̀ kọ́ ọ máa dúpẹ́ kọ́ wá gbéra báyìí ọkọ̀ ọlọ́bọ̀kọ̀ rẹ. ìwà àtọkọ̀ kẹ́ máa ṣiṣẹ́ ẹ máa sun ọmọ ọmọ nì ó sì dá lójú tàdá lọ́la àwọn ọgbà àwọn ọmọlẹ̀ nígbà tí ó fi ìdọ́dún tí ń bọ̀ báyìí ó ti máa gbọ́ ọmọ kejì ní àná àṣẹ bàbá inú mi á dùn tó bá lè rí bẹ́ẹ̀ ṣe sọ yìí ó ti rí bẹ́ẹ̀ ni ah, ó ti rí bẹ́ẹ̀ ni wò mí ó tiẹ̀ di dandan o gbọ́dọ̀ máa dúpẹ́ òòsà yọyọ lápẹ́ yìí ah, òòsà yọyọ òòsà yọyọ ló pé báà lóò fi dà lálẹ́ gàràgà tó bá fún tá a bá wọ̀ ọ́ yọ gbàǹkẹ́ padà tó túmọ̀ sí pé tó bá fún ni lọ́mọ tá a bá jẹ̀jẹ̀ tá a mẹ́jẹ̀ ń wáṣẹ̀ yóò gbọ́ ọmọ padà. bàbá hmm? yóò gba nǹkan ẹ. ìwọ ọ̀fẹ́ wá jẹ̀jẹ̀ ni. bàbá màá wá dúpẹ́. ẹ̀ tó bẹ́ẹ̀ fún ni téèyàn wọ́rọ̀ de yọ gbaṣọ ẹ̀. lọ́ba. o o àyà mọ́mí retí ọmọ you know i love you die ọmọge wá fẹ́ mi. Ah! Ah, àbádó ṣà àbádó sinẹ́ adébẹ̀rárì ó yá jẹ́ kọ́mọ̀. Ah! ah, come be my wife. Oh! jẹ́ ń bí ẹ lọ ọlé mọ́mì mi retí ọmọ mari mi ò lè rí dádì mi retí ọmọ you know ah madam madam ẹ ẹ jẹ́ kí n give you an eye. No, I just want to give you hands. Madam. Madam, sorry, excuse me. Are you going out? ẹ̀ ń jáde Madam, are you going now? Kí n lọ sí gate ma? Ẹ jáde yìí. tèmi ti bá mi ènìyàn tí ò níṣẹ́ ló sìnkú àbíkú tèmi bá mi bí iye ẹ wò ó ẹ̀yin èso wọ bàtà ìdìbò rẹ. àwọn ọmọ ìjọba gbogbo ò ní sí oríire. orí kí mi gba short cut ìwọlé ni ẹ wò ó ẹ mọ̀ ìyá yìí ní ságo èmi nìgò kò dẹ̀ yẹ kí ságo máa búgò. ìjà lọ ìjà lọ ò ní sí oríire ẹ wo ìran bàbá rẹ máa ń sunkún sọ̀rọ̀ ni ìjàlọ ààyè ti pátápá ìjẹ̀ṣà ó ti kọ́lé ìgúnnu sáàrin ìlú. ẹ ẹ ẹ jágbé ọjọ ilé ìgúnnu wèrè kọ àbílẹ àkèrè ilé àkèrè ló kọ́ wojú sọ pé fún ọ ikú mẹ́ta ní bẹ́lẹ̀ ó wà mú ìkan nínú ikú mẹ́ta nínú ká gbé ọ ká fi ọkọ gi kó o pokùnso sórí igi kìsí pé ọlọ́gbẹ́ rẹ gúgí o àwọn alágbé ọkọ gi kó o pokùnso ikú àkọ́kọ́ nù fún òjijì. ẹyìn kejì rẹ wo ọmọ pé bí àṣà wa wà lórí igi tíyẹn wá gbé ìbọn tíyẹn ti kẹ tó kún dáadáa tọwọ́ yẹn sì púù tó fọ́nká irukun sọdá fún ọ ká yín ìbọn fún ọ kó o fọ́nká ká mọ́ ro ku ẹ mọ́. ikú kẹta rèé nínú ká dí ọ lókù ká rọ bójó kó o sì kù sí orí òkú tá a dọ́ sí ọyá mú kan. ẹ wò ó ẹ jèbí ṣé nínú nítorí owó kò pẹ́gbẹ̀rún yẹn náà ni owó yín ò pẹ́gbẹ̀rún rẹ̀ fẹ́ fi kú mílíọ̀nù pa mí. mú kan mú kan nù kú mẹ́ta. ẹ wò ó ń bọ ẹ jẹ́ kí mi ronú. ẹ mú kan ẹ jẹ́ kí mi ronú mo sá mú kan. ẹ ọbẹ̀ máa ń dínkì kí ló sọ. kò ní ọbẹ̀ tí kò jẹ́ kí mi ti dúró. Ah, kí ni ó ìtú ah, wo sọ pé ìlú wa ìlófin ẹ mọ ìjà náà wèrè pa ọ torí eh, àkókò òjijì ni wọn pa ọ náà ni ẹ bá pààyàn wọn pa ni o. ìyá hmm? pa wọ́n kà pàwọ́ rọ́pò títí ẹ̀ wọ́n fèmí lẹ̀. kò ní dáa fún ọ ah, bẹ́ẹ̀ ká jọ pa àjọ pa wá yá fi wèrè bẹ́ẹ̀ bá la owó ilé kò sẹ́jẹ̀ olórí burúkú àbúrò olóṣì. bàbá táwọn pàrọ̀ àyè dààmú àyè àpapọ̀ sí olórí burúkú àfi bí àkọ́bí ìṣàngó ayé yìí máa bàjẹ́ ni ẹ ò ní sórí ẹgbọ̀n lọ́nà máa pa yín wọ́n máa ní. lẹ́yìn ẹ̀ka tiẹ̀ ti sá lọ máa jẹ́ kí mi gbọ̀nà sọ́ńdà ẹ̀rọ ọ̀nà tó ń dà ló máa gbà. ẹja abúlé gbági mo ń lọ sà. abúlé kan tó wà nísàlẹ̀ ń bẹ̀ yẹn mo ń lọ sà gbági bẹ́ẹ̀ ni sà. ó dáa ẹ ṣé mo dúpẹ́ sà bá mi ròdèrè mi jẹ́. ajẹrẹ ajẹrẹ àdìtú lọ̀rọ̀ ọlọ́dún márùn. ajẹrẹ ajẹrẹ ajẹrẹ o ajẹrẹ o ajẹrẹ ah, ah, ajẹrẹ ẹ kíyèsára o ajẹrẹ ẹ̀yìnkùlé lọ́ta wà inú ilé la ṣe bí ń gbé o àfìfìlà pẹ́rín ọjọ́ kan ló mọ ajẹrẹ do, sọládó ládóré dóré mírèndó làṣàwọn adéhùn tó tún ti yẹ. epo kínkín ló bójú omi jẹ́ mọ́ jàre o ọkà ìjọka ọkà òjọka o jàre o ohun tó jọka ló ṣàlọ ká ń jẹ mọ́ tẹnu mọ́ òwò wájèrè àjèrè wájèrè wájèrè mire dòrè dò làsànládò. odò tó ràn ó kú ìkókó lágbàlá òun náà ló ràn ó tọrọ sápá rẹ ti kú ẹbọ. aláwọ̀ dàmú nípa àjèrè àjèrè ó àjèrè àjèrè ó. Ajere, Adere. Ajere. ẹgbẹ́sàn ẹjọ́ wọ́n ní ilé bàbá àwùṣe wà nísàlẹ̀ ẹbẹ̀ ni mo ń lọ mo dẹ̀ tí wàá ń lọ lọ mo wá ní kí n bè lọ́wọ́ yín bóyá ẹ̀yin mọ̀ bẹ̀. òótọ́ ni ilé bàbá àwùṣe ò jìnnà ẹ wò ẹ gbọ́n náà ẹ wà máa lọ lọ lọ lọ lọ tó bá yẹ lọ síbi ẹgbẹ́ kan ẹ ò rí tàkà ẹ tún padà lọ díẹ̀ ẹ padà sọwọ́ ẹ̀yìn ẹ tún padà lọ ẹ wà lọ lọ lọ lọ lọ ẹ rò egungun mẹ́rin kan ẹ kọ́ ríbẹ̀ ọ̀nà ilé bàbá àwùṣe náà lóò yín débẹ̀ ìdí máa lọ. ibẹ̀ ni kò jìnnà. Hmm. ẹ wọlé kẹ́ ẹ mú mi débẹ̀. wọ́n bó Ah, wàhálà yín pọ̀ o ṣe ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ ni ẹni ká bọ́ bẹ̀ ká máa lọ ẹ wẹ́n tó dúró yìí ẹ tó mọ bẹ̀ ní o tẹ́sán wo yìí adití ni odi ni tó ṣe wò yìí ọkùnrin lẹ́jọ́ lójú ẹ̀ ẹ wo eégún ní gbowó tó ṣogbo alangba tilẹ̀ yìí àwọn tó bá jù tẹ́lẹ̀ orí gbìyànjú kó wọ́n wá o ṣe ẹ gbọ́n tẹ́lá ti lè sọ kankan ọlọ́run ṣe ń débà pé kẹ́ gbọ́n lọ ẹrù wọn ẹrù wọn ni ẹrù bàbá àwùjọ àgbé bàbá olórí bùkọ̀ tẹ̀ máa wá ó dàbọ̀. ẹ ó dà ìyá ẹgbẹ́ ni ayọ̀ lẹ́nu mi ẹ ti mọ̀ bẹ̀ á là lóhun nìsín àwọn tó láyé tì mí lẹ́yìn ibẹ̀ yìí ìyá o wọn ò wéèrè o ẹ̀yin lajá pẹ́ ti tán ajẹ̀rẹ̀ òróró ẹ wo wọ́n ti fún mi lówó mò ń bọ̀ àlàbà òun ni ti pẹ́pẹ́ yẹ <coughs> ìyá kílẹ̀ gbọ́ tó ṣe owó kọ́ ni iṣẹ́ ń bọ̀ ni o àlàbà òun ni ti pẹ́pẹ́ yẹ ẹ tún rí i ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni àlàbà òun ni ti pẹ́pẹ́ yẹ. ìjà lọ ìyá wa amọ̀bẹ̀. amọ̀bẹ̀. bẹ́ẹ̀ni oníjì bá yín ṣe olómuyín kọ aláwo rẹ bíi tiwọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó wá gbẹ̀yìn nìkan lẹ̀ ń dá lọ ìbá kan wọn lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ ẹ̀gàn ní mọ̀bẹ̀ ni. ẹni kò bí mọ̀bẹ̀. àmọ́ ń sẹ́rí bẹ́ẹ̀ sẹ́rí àwa yìí nìsín ẹ ti mọ̀bẹ̀. ẹ ti mọ̀bẹ̀. àmọ̀bẹ̀ kíní kan wá wà ń bẹ̀ o sẹ́rí ọ̀rọ̀ bàbá àwùṣe yìí ẹ̀ẹ̀kan lóṣù ni máa ń wọnú ìlú wàyíwá bí bàbá ní mùmùlùmù wọn àti ìwà nínú oṣù yìí bóyá ọ̀la àbọ̀túnla òun ni wọ́n tó wá. báwo ni mo ṣe fẹ́ mọ̀ bóyá irọ́ kọlẹ̀ tó ń pa àbí ẹ̀ tó ń pa tòótọ́ báyìí. Ah! Ah! àwọn ìparọ́ a máa ń mu láàyè ni àyè ni lọ́sọ táwọn parọ́ ẹsẹ̀ ní tá a bá parọ́. <laughs> ọ̀dà àti dúró tọ̀túnla kọ́ ni problem ẹ̀jọ̀ ṣé mo lè rí ibi tí mo máa sùn. Ah! ibi tó sùn ibẹ̀ ló kéré jù tó bá jẹ́ tóun ni o ibẹ̀ ló kéré jù kò jù bẹ́ẹ̀ lọ hmm, kò jù bẹ́ẹ̀ lọ. Hmm? Ah! <laughs> àwọn ayé lé mú yín lọ ayé kò yín jẹ o ṣẹ́ẹ́dì inú ojú yín ta wò àwọn ayé la wò làwọn yá ń ṣe mú lọ mú lọ mú lọ mú lọ. ẹ ẹ tẹ ẹ tẹ nípa fi dẹ́sùn kò sí hmm. wàhálà. ẹ bẹ́ẹ̀ nìyó ẹ kábàlì mọ ríwájú ẹja gòbí òwò mú mi lẹ́sẹ̀ gòmí láyè gbẹngbẹ bí gbẹngbẹ gòmí rẹ ẹsẹ̀ ni mo mú ẹsẹ̀ kẹmi kọ fi gòmí ẹsẹ̀ rírì mi wọlé yí kẹmi wọlé sí yàwá bí kájọ wà. kẹmi jókòó kẹ àlùfẹ́ ẹ̀kọ́ ni ẹ súnmọ́ kó jókòó. ẹ súnmọ́ òun. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ìlú ẹ tẹ́jú tẹ́ bá ń gbọ́ ìlú tẹ́jú ìlú tẹ́jú lè wà ẹ má bọ̀ yàrá rè yàrá rè yàrá rẹ̀ inú ìyá gan dúpẹ́ gbogbo yàrá yìí. ẹ ẹ wo yàrá tẹ̀ ń wò yìí hm? àwọn ọ̀tọ̀kùntọ̀kùn àwọn lọ́balọ́ba àwọn ìjòyè ńláńlá àwọn ọ̀tún àgbàkin àwọn sunbi. òkèlè wò ni ìyá báwo kèlè ni ẹ wò ẹ rí téńté lórí bẹ́ẹ̀dì rí kílẹ̀ sọ yìí. ẹ wo irọ́ kọ́ ló pa òótọ́ ló pa ṣé rí bíbí ìṣèwà àwọn ọ̀tọ̀kùnrin ní subí ló tọ́ eku bíi wọ́n ṣe gùn ni wọ́n sì ti rí nǹkan jẹ tipẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n wọ́n yẹ pé wọ́n á padà jẹ yín káàbọ̀ ẹ̀yin ò ní kankan <laughs> àwọn ẹ̀fọn bí wọ́n ya wèrè gan ẹ wò àwọn náà tóbi ni àfi bí adìyẹ ṣé rí ẹnu wọn sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ báyìí bí ẹnu abẹ́rẹ́ ni tó yẹ pé tó máa gbẹ́nu léyìn lẹ́ẹ̀kan tó máa fọ. ìtú àyà ilé mọ já tó bá yẹ pé àyà yín já èmi ìjà lọ ẹjẹ mi bọ apá ọ̀tún ìtú ìtú bọ apá ọ̀tún ìyẹ bọ àárín kẹlí tẹ́tẹ́ láàrin wa ẹ wo ẹ jọ sùn mọ́jú. àfọ̀nẹ́wàlá ṣe pé nù. ẹ wo. Hmm. Eh? ẹ ká padà sùn ó yẹ bọ̀ bọ̀. Eh, àwọn àní asán orí ẹ̀gbọ́n ni wọ́n ní asán àwọn ní asán pọ̀ ni. ẹ̀gbọ́n ń díọ̀ àbọ̀ ń so ẹ̀ ẹ̀ kò sí kò sí ọ̀la ẹ̀ sùn dáadáa. tẹ bá nílò kankan ẹ̀jọ̀ jùlọ nílò ẹ̀ yọ ọmọ ẹ̀ náà àti dé. tó sí làwà. yá ìyá. ẹ mọ gbádùn. palẹ̀kùn ni palẹ̀kùn ni. ẹ padà jọba. ẹ ṣe. Oh, eh, àwọn àǹtà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ rẹ jú ọmọ nítòótọ́. inú ilé la ṣe bí ń gbé o ajẹrẹ àfìfì lápẹ́rẹ́ ọjọ́ kan ló mọ. ṣé báwo ni ìròyìn gbé wọ́n dẹ̀ dúró lórí ìta mẹ́ta bọ́. sọlá ló lọ dóré dóré mírèndó la sọ̀rọ̀ àbẹ̀wò kan epo kínkín ló bojú omi jẹ́ mọ́tò jẹ̀rẹ̀ òwú ọkà ìjọka ọkà òjọka òjàre ohun tó jọka ló ṣàlọ ká ń jẹ mú tẹnu mọ́ òwò ee ajere ajere wájere wájere yé mi rèdèrè dòlè sọlá dòlè ojú tó ràn ó ajẹ́kù ìkókó lágbàlá òun náà ló rọ̀ ọ́ tọrọ sápá ẹ̀ ti bẹ̀rẹ̀ bọ́. Ode ní òwá, èjì òwá, ode ẹ̀ta òwá, ẹ̀rin òwá, ode àánú òwá, ẹ̀fà òwá, ode èjì òwá, ẹ̀jọ òwá, ode ẹ̀sẹ̀ òwá, ẹ̀wá òwá, ode ọ̀kẹ́lẹ́ òwá kí ni tún pé báyìí. eku méjìlá méjìlá. ó dé jìlá ọ̀ ha. ó di kí ni ìtọ́jà lè jìlá. ẹ̀ẹ́tàlá ni. ẹ̀ẹ́tàlá ni. ó dé ẹ̀ẹ́tàlá ọ̀ ha. yé ẹ̀yin náà ha. ó dé àrùlá ọ̀ ha. àrùlá àrùlá àrùlá mi ti bọ̀ àrùlá mo pè. Ah. Ah. ẹ káàárọ̀. ìyá bó lorun yín. ṣé ẹ sùn dáadáa. Eh, ṣé kò sí nǹkan kan tó yọjú sí èsì wàhálà. wọn ti ẹsẹ ní sùn dáadáa àwa yín ni. kódà ẹ wo à ń sọ yín adúmbì láti òru àná láti wà ń bí pé nǹkan kò gbọdọ̀ sí yín o kódà ọkọ̀ tẹ́ gbé kalẹ̀ gan à ni adìẹ tó gorí rẹ àwa ti a fi pata. ẹ rí ìyẹ rẹ mẹ́rin aburú lẹ́dà ẹ ìyá wa ṣé kò sí tá a rí yín. mo ní ìdòmí ni mo fẹ́ ní láti toilet and all that ah! omi nìyẹn ẹ ti yìnbọn nù la. ìyá wa yìnbọn o. ẹ yìnbọn nù la. omi já wa ẹ ẹ lérò mi o. ibi Hmm. ẹ lérò mi. omi ìsìwárè omi nǹkan náà kò ṣeé kán lù. ìyẹn ah, gbọ́dọ̀ ní omi tó tóbi ẹ wo hmm. àtọ̀sí bẹ́ẹ̀ ọ̀ní bẹ́ẹ̀ nù ẹ̀ àwọn tó wà lódò lọ́jọ́ kìnínní àná. wọ́n ti bọ́ mi lọ. àwọn bíi kókó ọlá. ẹ wo bó fẹ́ máa mú mi lẹ́yìn tó ibú kú ni. kí ló fẹ́ ṣe bá. Ah, ẹ wo. ẹ ẹ ní bọ́ọ̀lù. Hmm? bọ́ọ̀lù. bọ́ọ̀lù. irọ́ bọ́ọ̀lù borehole borehole tó bá jẹ́ tòde náà ni mi ò mind. ṣé ẹ̀rí kése pé èèyàn lè lọ bí tí omi gidi wà àmọ́ ibẹ̀ jìnnà gan ibẹ̀ òṣìṣẹ́ lọ lásán. bẹ́ẹ̀ni àfi bàbá oyè yín. máa fún yín lówó máa tiẹ̀ fún ju tìta náà lọ. iye ẹtiwẹ ẹtiwẹ ẹ wò sí nkẹtẹ fẹ ni pé ká gbé yín lódìdí lóòdù ni àbí ò lẹfẹ. no ẹ kàn bá mi pọn wà ní. ike mélòó lẹfẹ. ike kan ti tó mi. àwọn <laughs> òwe ká kọ bí mẹ́jọ adé tán ẹ̀jẹ̀ tẹ̀lé ó de ní o. ó de bàbá òun ṣe ló wọ̀lú bàbá èsì ìwọlù ní ẹ̀pẹ́ lẹ́ẹ̀mejì o ẹ̀kan náà mo ń wá. ẹ àti ẹjọ nítorí Ọlọ́run fọlọba àwọn lèmi náà wá rí ẹdẹ jẹ́ kí sáré drop. Ah, ìyàwó à ń kánjú ní wí mi ò ní pẹ́ ẹjọ nítorí Ọlọ́run. ọmọ ọjọ́ kọ́ pa ọjọ́ ìyàwó o. mo ti rẹ́ mi ó yá ẹ ṣe mi dúpẹ́ sá bàbá ẹ ẹ̀ mọ ojú yìí rárá. mo rántí rẹ mà mo rántí rẹ àìmọye òjò ló ti rọ̀ àìmọye afẹ́rẹ́ ló ti fẹ́ èèyàn mélòó láàrín tí inú ọ̀gọ̀rọ̀ èèyàn ti ń wá sílé awo ntọ́ ọba bá wà ní ọ̀sọ́ mi. ẹ ẹ láti bíi olélógún ọdún sẹ́yìn ẹ ṣe àwọn àkànṣe iṣẹ́ kan fún mi nígbà tójú ọmọ ń pọ́n mi wípé kí n lè rọmọ láyé ìgbà tó lọ́n dè máa ṣe mo bímọ mẹ́ta. àmọ́ ńgbà tó wá di bí ọ̀sẹ̀ bíi méjì kan sẹ́yìn bàbá àwọn àjálù ńlá kan wá ṣẹlẹ̀ àkọ́bí mi ló kọ́kọ́ fò ṣánlẹ̀ kódà òun tiẹ̀ jẹrà ní ló tó fi lọ èyí tó jábùrú ẹ̀ tí mo bí le níṣẹ́ yẹn nìyẹn náà tó bẹ̀rẹ̀ sí ní pọ ẹ̀jẹ̀ ìkẹta ti wá wà ní tìmọ́lé báyìí lórí ọ̀wọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ìbẹ̀lẹ̀ mímí ti ta mí lólobó wípé ìdúpẹ́ tó yẹ kí n ṣe fún òrìṣà yọyọ lórí àwọn àkànṣe iṣẹ́ tẹ́ ẹ ṣe fún mi náà lọ́jọ́ yẹn tí mo fi dán ọlọ́mọ láyé mo wá rántí pé mi ò ṣe gbogbo àwọn ètùtù àti ọpẹ́ yẹn mo wá ń wò pé kó má lọ jẹ́ pé bóyá yẹn ló ń mú gbogbo àwọn àjálù yìí wá sáyé ni mo tún fi wá tọ̀ yín wá kù tó owó pọ́kù ń bó lọ wà rí. ó wà látìmọ́lé. sí. Ah. ṣe ìwọ kí rọmọ. rọmọ kẹ bàbá. rọmọ ni. ojú kan ojú ọmọ kan ọ ojú náà ṣe pọngun ó sì tọ́ ọ̀hún mọ̀lẹ̀ wá ó tọ́ àwọn àgùrò ṣàṣà wá ó sì béèrè ọmọ lọ́wọ́ òṣàyọyọ òṣàyọyọ sì fún ọ lọ́mọ mẹ́ta odidi ọmọ mẹ́ta ó sì kọ òòmù ẹ̀jẹ̀ wá ó sì tún lórí láyà tó wọnú ilé awo wá kí lọ fẹ́ ká wá ṣe fún ọ nígbà tó ti kọ̀ tọ́ dalẹ̀ ẹ rí irú rẹ báyìí kò yẹ kí irú rẹ ọmọ jàǹfààní awo o nítorí pé gbogbo ẹni tó bá jẹ̀jẹ̀ tí ò bá mú ẹ̀jẹ̀ wọn ṣẹ irú ẹni bẹ́ẹ̀ ipò òṣìkà látò wọ́n sí irú wẹ́ẹ́ sí ìrójú re wọn ò lè rójú re olódùmarè. bàbá mo fi ọ̀rọ̀ mi làbẹ̀ mo fi títóbi ọlọ́run mo fi bẹ̀ ẹ ṣàánú mi kí ni mo fẹ́ máa gbélé ayé ṣe nígbà tí mo bá tún ranjú lẹ̀kẹ́ ọkàn yẹn náà bá tún fi mí lẹ̀ sáyé tó tún lọ bàbá ẹ ṣàánú mi ẹ̀dùn mo fi ọlọ́run bàbá mi ò mọ ohun tí mo lè fi bẹ̀ yín àmọ́ ẹ dáríjì mi ẹ ṣàánú mi nítorí ọlọ́run ọba. kí lẹ kú oríire. Ah, mo ní o kí lẹ kú oríire kọ gbẹ́lẹ̀dá rẹ mú ah, kẹ́ẹ̀nẹ́. ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà fún o àmọ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo ah, ó le díẹ̀ ó sì tún gbé e dé. bàbá bó tilẹ̀ wù kó le tó tọ́lọ́run bá ti máa bá mi gba ọmọ yẹn tí ò ní ṣẹ̀wọ̀n tọ́lọ́run á tẹ̀ bá mi wò bàbá mo rẹ́dì láti ṣe ohun tẹ́ bá fẹ́ mi ṣe. ṣé ọmọ kan tó ṣoṣo tó kù tó wí mu níbo lọ bá wà. ọgbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n torí ọgbà ẹ̀wọ̀n náà ni o bí bẹ́ẹ̀ kọ́ ó ṣe ṣe kó ṣe ó ti dà ẹ̀sùn. òwúrọ̀ ń dèbè ò bá arákùnrin wa bọ̀ òwẹ́rẹ́ ń dèdè o bá arọ́kùn bá bọ̀ òrìṣà ìfà bàrọ́kùn bá bọ̀ òrìṣà ìbà bàbá ìbà ayẹyẹ ìbà olúwo ìbà ojú gbọ̀nà ìbà òkúté arúsọ wọn gbà yẹ ọ. bọ́lú ọkọ bí ọlọ́jà ní sẹ́gbẹ́ àrólé ọba ń ta ìwọ lọ́ba gbogbo wọn wọ́n ní wọn ìgbèrè ọdún wọn pètè ọdún wọn ìgbèrè ọlọ́ta wọn pètè ọlọ́ta wọn ìgbèrè olùta mẹ́ta wọn pètè ẹ̀yìn yàmi sòrògà èmi àwíṣẹ́ gbórí ọdún lónìí mo pètè ọdún mo gbórí ọlọ́ta mo pètè ọlọ́ta mo wá gbórí ta mẹ́ta mo pètè ẹ̀yìn yàmi sòrògà mo kórí yín ẹjẹ́ mi mo wá pè ọ́ lónìí wọ́n kí ọmọ àbẹ̀bí mo pè ọ́ kọ́ mi ní hòó bàbá kò kú ní gbogbo hòó hòó ọlọ́ọ̀yẹ̀ dẹ́rùn. o ṣeun ọ̀kàbọ̀ ọ̀kàbọ̀ òkú ni rọ́mọkẹ́ ọmọ àbẹ̀bí o ṣe mo dúpẹ́ tó o jẹ́ mi ní hòhòhò ọwọ́ agbára káàbá yìí ọgbàlú yọyọ lọ́wọ́ ọwọ́ alójúbọ yọyọ níbi tí òòṣà yọyọ ti ṣẹ̀ wá ọwọ́ alọ́ọ̀bẹ̀ ọlọ́mú ajere wá mi ajere ilá fi ṣètùtù tọmọ rẹ ti ń bẹ láhàámá o tọ́ ọ̀bá rí ajere ìmúbọ̀ ó léwu o ọwọ́ lọ kíá. báyìí wá gbọ́ ilé ọgbọ́dọ̀ sú ọ̀sọ́hún o ilé ọgbọ́dọ̀ sú ọ̀sọ́hún torí bí aràn yìí ọ̀sádúgbò mẹ́ ni o lè ka ìwọ omi dán báyìí mo fi ní ọ̀nà lómi dán tó o bá ti wá lọ kó o ṣe kánmọ́ kíá kó o ṣe pàápàá kó o tètè wá jẹ́ mi wọ́n dùn ó dì ọ́ níkàlẹ̀ ní àyín ni wọ́n dùn ó dì ọ́ kó o tètè lọ́kọ́ wá jẹ́ mi. ìjọba bá mi àkóra ìbàdàn ìbàdàn àfẹ́kù dàdàbí tó bá dúdú àfẹ́kù ní. ìjọba yàtú àbúrò ọ̀fẹ́ kó gbé ọ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o ẹ̀yin alálẹ̀ mo dúpẹ́ o ẹ̀yin gba àwọn ọmọdé mo dúpẹ́ o ẹ̀yin olùsàmẹ́rẹ̀ tí lógún ti bẹ lójú fẹ̀ ṣé báyìí lẹ́nu tó ní ti di ojú òsì kìíní ojú ọ̀gọ́dọ̀ kìíní ojú ọ̀gọ́dọ̀ tó máa kó torí mo ti gbẹ́kú lé gbogbo sọ́jà gbogbo ìgbà tó ti bọ̀ bá bẹ́ bọ́ ẹ̀yin àti gbẹ́kú lé gbogbo ẹ̀kú lé ìjẹ́kú lé gbogbo ẹ̀kú lé sọ́jà ìjẹ́kú lé gbogbo ti bọ̀ bá bẹ́ bọ́ ẹ̀kú lé ṣe bí ẹ̀kú lé ṣebí bàbá ẹni lé ẹ̀kú lé bàbá ẹni lé ẹ̀kú lé ìyẹn ní tòṣọ́jà olúkọ̀ bàtí bọ̀ bá bẹ́ bọ́ ẹni ni wọ́n pè bẹ́ẹ̀ ẹni òní òní kan É é ẹnu é, é família òjẹyọ ẹnu é família lòkítèmí ẹfẹmi é família, òjẹrú kẹfì. É ẹ̀yin àlejò ni mí ìṣòro ńlá kan ló gbé mi wọnú ìlú yìí wá ìṣòro bẹ́ẹ̀ ni. irú ìṣòro wo. ẹ wo ọmọ mi kan máa ló wà nínú ẹsẹ̀ kan ọ̀run ẹsẹ̀ kan ayé wọ́n dẹ̀ ní tí n bá fẹ́ kókó àfi tí n bá lọ sí ojúbọ òrìṣà ayọyọ kí n lọ mú àjèrè wá nǹkan tó gbé mi wọnú ìlú yìí wá ni. a lè díẹ̀ o òrìṣà ayọyọ àmọ́ nítorí pé ẹ ti gbà mí gbòjò ó dọ̀dọ̀ kí n gbà yín gbẹ̀rùn màá mú yín lọ sáàrin ìlú níbi tí òṣàyẹ wà àmọ́ mi ní tẹ̀lé yín débẹ̀ o ẹ̀dẹ̀ má jẹ́ kán rí yín torí tán bá rí yín kò ń ṣàrùn ikú ni o ikú ni o. Eh, kò burú. ẹ mọ bẹ ṣe máa ṣe tẹ bá débẹ̀ o. wọn ò ní rí mi mi ìníjọ́ rí mi ṣe ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́. ó dà kò burú ṣó ti rẹ̀ mí díẹ̀. Ah, yóò tù mí yóò tù mí yóò tù láṣẹ ìdùn. ẹ ṣé o yóò tù ẹ ṣé. sọ pé mo ti sọ ibi tí a máa sá pamọ́ sí ẹ bá ti kúrò ní ibi tí a ti lọ gbóòṣà yọyọ tó bá pọ́n mu yín náà máa pa yín ni. ẹ wò ó pẹ́ lọ́wọ́ yín ah. ẹ wò ó ṣẹ́rí oòrùn ló ti wọ̀ yìí ilẹ̀ ògbúdọ̀ ṣú mi mọ́ bíbá ah. yìí ẹ jọ torí ọlọ́ ibùdó ẹni ẹgbẹ́ àjẹrí sí ẹ̀kẹ́ ìgbẹ́ onda ibi báyìí mo bẹ sí ah. ẹ bá ti bá mi sí ìlú gbúdọ̀ ṣú mi ẹ ṣe ibi báyìí mo bẹ sí olúwa ilẹ̀ ló ti ń ṣú mi yìí ajérèrè mi ò rí mi ò gbúdọ̀ padà sínú ìlú wa láì má jèrè dání ọmọ kúkú rí inú kòkó mú gbé sí mi mú lórí ibú tó gbé ń bẹ àárí. yéèsì yéèsì ha àsìkò wà tuntun yéèsì ha orí adé kan gbọ́dọ̀ sùn sá ọrùn tí wọn bá lò kí ọ gbọ́dọ̀ sùn sí tèmi ọ̀dà ìdí tí ọ̀rọ̀ wà ló mọ́sá àjò ọba sọ gbọ́dọ̀ rajọ ká lọ òde. wọ́n ní tàbí wẹ́rẹ́ wà ní ilé ajáwé gbé pọ́nrẹ́ rẹ̀ kọ́mọ́ tàbí wẹ́rẹ́ o tàbí wẹ́rẹ́ ní tẹ̀kútẹ́ ilé àṣọ gbàrádà ní ti di àjà abiyamọ ká òní gbẹ fọmọ rẹ kọ́mọ́ tàbí wẹ́rẹ́. bàbá tó bá rẹ̀ bí o. àmì ara ló ń sọ mí yìí ilé ti tó lọ láì má jèrè dání mo mà rógùn láyé mi o ajẹrẹ táwa kọ́ nù lọ́wọ́ ẹni tó ń bọ̀ yìí. ó ní ọ ó ní ó ní ajẹ ajẹ ajẹ ajẹ. o ṣeun o ṣeun ah ah èsì ọ ló mọ àdàbí wọ́n nígbà gbòmọ̀kẹ́ eré ìdí ọ̀sán ẹni abí mi ìrẹ́kẹ́ eré ìdí òru èsì ọtọ wá pẹ́ láàdì tó bẹ́ẹ̀ òròmọdé eré láàdẹ ọ̀dà sábà ń gbé bàgbé bàgbé bàgbé bàgbé bàgbé bàgbé hmm, kálẹ̀ oṣù kálẹ̀ kálẹ̀ oṣù. ọ̀yà padà sí bí o ti wá kọ́ padà kó di rẹ padà n lo ọ̀gọ́ mọ̀mọ́ ìgbàgbọ́ ni kọ́ padà sí ọ̀yà padà rẹ̀ padà síbẹ̀. káwọ́ kúrò ní kárí o. ẹ ṣeun ẹ̀yin dàrú mọ́lẹ̀ mo dúpẹ́ o ẹ̀yin ọmọ rẹ̀ ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ o wọ́n ní kí n tó ṣẹlẹ̀ ni pé sórí la ah, mo ní òde kan yín sì gbọ́dọ̀ mọ́ dé bẹ́ẹ̀ kódà gan-an ó tiẹ̀ wá pẹ́ mi jù aago mẹ́fà àárọ̀ mo ti gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ kí n sì tó kó bẹ́ẹ̀ tán yọ̀tà aago mẹ́sàn-án alẹ́. so ìyá wèrè kò yẹ kó mọ̀ pé a ní iṣẹ́ tá a máa ṣe la ni àwọn condemn criminal yẹn ọ̀tún la máa excuse wọn dán. mo mọ torí ẹ náà mo fi wá dantí mo dálẹ̀ yìí ń bì í pé kémi àti ẹjọ́ mọ̀gbọ́n tá a dà sí tọ́gà òfin ní gbọ́. mi ò expect kó ẹ kó sọrú nǹkan ẹ lé kò yẹ kó sọ̀nà aláàmú àpàyàn lọ́tún la wọ́n tọ́ mi pé ọ̀gá òní ọ̀gá ògbọ́dọ̀ gbọ́ báwo lọ́gọ́ ṣe ní gbọ́ tó bá jẹ́ pé bóyá ẹ̀ka kan wá síbi iṣẹ́ lásán ni you are you are free to to go wherever you are going. so fẹ́ fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni eh. ó sábà pé ipò tèmi ó fi díẹ̀ ó fi díẹ̀ ju tiẹ̀ lọ so kí n kíṣẹ́ bọ́ lọ́wọ́ mi. Hmm, kò jù lọ kò jù lọ àjọ wà náà ni. ok ọ̀dà kò pọ́síbù. kò pọ́síbù. kò pọ́síbù. Eh, ah, kò sí wàhálà ọ̀sẹ̀ méjì ló fi wá ní last month o ọ̀sẹ̀ méjì ló fi wá kò a máa lọ kò sí wàhálà. kí wàá ló ti fọ àgìní so. nígbà ah, ah. tẹ́mi ń sọ̀rọ̀ yìí pé èmi ti bọ̀ láti rí ọ̀sẹ̀ méjì kí wo bómi láti rí ìjọ kan péré ìjọ kan ìjọ kan nu ọ̀sẹ̀ méjì kí ni. wo bi wo bi lóòótọ́ mo mi mo sáré ọ̀sẹ̀ méjì bọ̀wọ́ náà máa ó mọ̀ pé kọ́ndíṣàn kan ló bá dé. ẹ kọ́ndíṣàn lélẹ́ yìí náà kọ́ndíṣàn ni. bọ̀tí bó o la ṣe fẹ́ ṣe tí àwọn òṣè ní ìlú. mọ mọ mọ mọ èmi náà ló bi pé kí n má bà wá àbá tí mo fẹ́ mú wá o ò ṣe jẹ́ ká fa ọ̀túnla a sì fa ọjọ́ ọkú wọn a fà wá sí ọ̀la ah, wọ́n sì lọ́ọ́ yanjú wọn lọ́la wọn ò kúkú náà ni tẹ́lẹ̀ ẹran ògún náà ni wọ́n á ti mọ̀ pé wọ́n ò kú. so rẹ̀ rò pé yẹn lè possible. ọ ah, ah, possible dáadáa láàrin mi àti ẹ ọ̀la. wọ́n ti ní ká lọ yẹgi fún wọn tẹ́lẹ̀ kan lọ yanjú wọn a sì ti gbà pa yanjú wọn ká fà wá sí ọ̀la kan sì tètè pa wọ́n lọ́la. so rẹ̀ rò pé àwọ̀ nílu ṣá because ọ̀gá òní ọ̀gá òní láìkẹ́ tó bá gbọ́. àwọ̀ kankan ò lè lu tí wọ́n bá ti gba tèmi tèmi gba tiẹ̀ kò sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mọ́ já ṣiṣẹ́ ká ká ká mọ́ tá à ń ṣe ni. bí mo bá tiẹ̀ fẹ́ gbà gan ibi ọ̀rọ̀ burúkú kan ló ti ń sọ yẹn but hmm ọwọ́ ẹ ló kù síṣá o. Ah, hello uncle ẹ ra sà ẹ bẹ́ẹ̀ ni sà mo ti wá ní wọn sọ pé ẹ travel bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni rárá sà o wọ́n ti dájọ́ kú fún bíọ́lá ọmọ mi o bẹ́ẹ̀ ni ní court bẹ́ẹ̀ ni ẹ wo nǹkan tẹ́ bá lè bá mi ṣe ọ̀nkú mi tí ọmọ yóò fi ní tún dàbẹ́ yẹn mọ́ mi lọ́wọ́ ìkíní ti kẹ́bẹ̀ èkejì kẹ́bẹ̀ eléyìí òkúrọ̀ kẹ́ kankan kákúkú sọ pé kémi náà lọ kú ni ẹ̀gbọ́n mi sá ẹ wá bá mi bá gbọ́gbọ́n sọ ah bọ̀dá mi ayé yín máa dá o ẹ mi ní firú ẹ̀ sọ fún yín lágbára ọlọ́run ní agbára ọlọ́run ní agbára Jésù Kristi mi ò ní firú ẹ̀ sọ fún yín o ọlọ́run elédùnmarè á jẹ́ káwọn tí yín náà pẹ́ o ẹ̀ ní mọ̀sárì ọmọ ẹ̀gbọ́n mi o mo dúpẹ́ ok ok sà ẹ máa ní kí lọ́ọ̀yà mi wá bá yín ẹ ṣe mo ẹ̀gbọ́n mi ẹ ṣe mo dúpẹ́ god bless you god bless ẹ ṣe gan ó dà sà yẹ sà mo ti gbọ́ sà mo ti gbọ́ sà mo ti gbọ́ mo ti gbọ́ yẹ sà. Ah, ọlọ́run tẹ̀kọ̀ gbọ́ mi rí ṣe ọlọ́run tẹ̀kọ̀ gbọ́ mi rí ṣe ọlọ́run bá mi fẹ́ gbọ́ mi ṣe kó jẹ́ kí kó pa kó rí kó náà lé jẹ́ kí kó náà bá mi dá sọ̀rọ̀ lẹ́yìn jẹ́ kó bá mi jẹ́ kó bá mi yọ ọmọ mi jáde láì ṣẹ̀ láì rò láì mọ̀dí ọlọ́run ṣàánú. ẹ lẹ́tà yìí jẹ́ ẹnu ah. problem ẹ ṣe ọ̀sán àtọ̀dọ̀ gbọ́ngàn rẹ̀ ti wọ ah, bẹ́ẹ̀ni sáwọn yìí fáàtì mo ti rí ẹnu problem. dẹ́nẹ̀ eh, ọlọ́run ní kẹ́ tètè wá torí ah n táà ń sọ ẹ̀kan làbá máa sọ ẹ̀ eh. eh, no problem. ah, ah ọlọ́run ju ẹni yẹn. ìgbà wo ni wọ́n fẹ́ pa wọ́n yẹn. ọlá nìyí ọlá nìyí tẹ́ tètè wá ni in fact ẹ wo um, no problem no problem. Uh, wọ́dà. sir. báwo ni. bá mi lọ sí inú prison níbi tá a kó àwọn tó fẹ́ tó ti wà condemned sí sórí ẹ nínú àwọn tó fẹ́ execute lọ́la lọ bá mi béèrè ẹni tó ń jẹ́ Bíọ́lá Akínjídé kó bá mi mú wá síbí báyìí sà wọ́n máa ti lọ pa wọ́n. ẹ ta ló fún yín lọ́dà. bọ́dà bẹ́ẹ̀ sà. ẹ ní sí oríire ah, ah. ẹni pé ti báyìí mi jẹ ṣé mo pe lẹ́tẹ̀ ẹjọ́ lẹ́tẹ̀ àtọ̀tọ̀ lọ́dọ̀ ló ti wà àwọn wèrè yọ ní iṣẹ́ o. ẹ̀mí ti yọ ẹ̀ lọ́wọ́. kí ló ló fẹ́ rí. mo fẹ́ ni. ok go ahead mo ń bọ̀ ẹ́. actually àwa mẹ́ta la ń ṣiṣẹ́ yẹn bọ̀bọ̀ kẹrin yẹn kò ṣe ara wa rárá rárá. kò ṣe ara wa a kàn fẹ́ fi titi wa fẹ́ fi titi wa kó bá ni. ṣé o mọ̀ ọkọ tó ń sọ ṣá. bẹ́ẹ̀ ni sà bọ̀bọ̀ yẹn kò ṣe ara wa rárá kò dẹ̀ ní dáa kí aláìṣẹ̀ kó máa jẹ̀yẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ nítorí ẹ̀ ni mo fi mo fi fẹ́ fi ó kún náà ajere ẹ̀yìnkùlé ló ta wá ajere inú ilé la ṣe bí ń gbé o ajere afifi la pẹ́rín ọjọ́ kan ló mọ ajere ajere sọládó ládóré dóré mírèndó la sàwọn adéhùn tó tún ti yẹ. epo kínkín ló bojú omi jẹ́ mọ́ jàre o ọkà ìjọka ọkà òjọka òjàre o. ọmọ yín wọ́n ti dá sílẹ̀ lọ yín àtìmọ́lé. wọ́n ti fi sílẹ̀. bẹ́ẹ̀ni. Ah, kárí mm. ẹ̀yin gba arúmọlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin òsàtẹ ìjọjú ó tì mí ojú òní tẹ̀yin náà o ẹ ṣé tẹ dúró tẹ wà lẹ́yìn mi gbígba kése wà lẹ́yìn aruké ẹ ṣé mo dúpẹ́ o ojú òní tẹ̀yin náà o òsàyọyọ o dúpẹ́ lọrẹ o tọ. ẹ kódà àlàáfíà ló tún wà pàápàá Ọlọ́run ṣeun kí ọ̀rọ̀ mi má wàá dàbí ti àtijọ́ nígbà tó jẹ́ pé ẹ sọ fún mi pé àáfẹ̀mí rẹ̀ mẹ́rin ẹ̀ mo wá wò pé kí n padà wá kó má ti wípé àjálù burúkú tún wà lọ ṣẹlẹ̀ èmi ìfẹ́ kí n tó ti iná ìsísí ìjóni lẹ́ẹ̀mejì òun ni mo ṣe padà wá lórí ọ̀rọ̀ àáfẹ̀mí rẹ̀ mi. ó sáyọyọ ọmọ ilé òun ò sọdàlẹ mọ o ó lóun jẹjẹ lọtẹ yìí òun sì ṣetán láti mẹjẹ tóun jẹ òun ṣetán láti mú bó o ti fẹ̀mí rẹ̀ mí bẹ́ẹ̀ ti wí náà ni ọ̀dà ọmọ mi òsàyọyọ ní bóun ti wí tí mo fi ṣàlàyé fún ọ níbẹ̀ náà ni o fẹ̀mí rẹ̀ mí náà ni ẹ̀mí tọ́ba wá fi rẹ̀ mí lókùkọ ọmọ báyìí bí tiẹ̀ ló fi lẹ̀ ni o bí tọmọ rẹ ni ìtọ́ba wọ̀ ń bẹ̀ fẹ̀mí rẹ̀ mí ni òsàyọyọ lórí ẹ̀ kìí ṣe ni dá lóhùn. òwe ńlá lọ̀rọ̀ tó tún délẹ̀ yí ara o òjò tó rọ̀ tó kú kò kù lágbàlá o òun ló rọ̀ sápẹ̀rẹ̀ tí kò dẹ̀kún o àdìtú ńlá lọ̀rọ̀ Elédùmarè ajere tí ẹ rí ẹ o kì í rojú bomi dúró. kì í rojú bomi dúró kì bomi dúró ajere o. kọ̀ǹgùkọ̀ǹgùn wá kúkú kọ̀ǹgùn síbi kan o. kígi tó digi àlọ́yẹ iṣẹ́ ńlá ni o. ìgbìyànjú ńlá ṣóun máa ní tàgbẹ́. ọlọ́run ọba ọlọ́run.